دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìgbọ́ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bàbá wa àgbà shitu shotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. الحمد لله الذي أنزل الكتاب على عبده ولم يجعل له عوجا وصلى الله وسلم وبارك على رسوله محمد بن عبد الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run. alhamdulilah. à ń bẹ ọlọ́run ọba kó jọ gba ìjọsìn wa ọlọ́run gbogbo tá à ń ṣe eléyìí tí ó lè ṣàkóbá fún ẹ̀sìn wa ọlọ́run jọ lè wá sá kúrò nídìí rẹ̀. àmín. tí a máa ṣe èyí tí ọlọ́run tún fi máa yọ́nú sí wa àti tí à ń ṣe lẹ́sìn irú nǹkan bẹ́ẹ̀ òun náà ni kí Ọlọ́run bá darí wa sí wọ́n jẹ́ àṣe àṣedànù orúkọ àṣedànù pọ̀ táwọn èèyàn ṣe nínú ẹ̀sìn lónìí Ọlọ́run jọ̀ọ́ má yẹ ká wa ṣe àṣedànù àwọn èèyàn kírun lónìí láwọn masájìdù tí ò kọjú sí kíbla àṣedànù ńlá kan lélẹ́yìí náà àwọn èèyàn ń gbààwẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ jẹ oúnjẹ haram fi gbààwẹ̀ fi ṣìnú àṣedànù ńlá lélẹ́yìí àwọn èèyàn lọ sí hajj pẹ̀lú owó haram àṣìdànù ńlá lélẹ́yìí ó pọ̀ bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe àwọn àdúrà gbélẹ̀rọ táwọn sáwọn bídíà nínú àwọn àdúrà àwọn èèyàn dẹ̀ ń múra sí kúkúkú ń náwó nára sí kódà àwọn tún máa ń bá àwọn èèyàn jà lórí ẹ̀ tó máa ń sọ fún wọn pé ń tẹ̀ ń ṣe yóò sí lára ẹ̀sìn aṣídàáni náà eléyìí náà Ọlọ́run jọ má yẹ káwa bá wọn ṣe o àwọn tí wọ́n ń ṣe náà Ọlọ́run má ṣe wa fòdodo yé wọn kó bá jẹ́ kí wọ́n lè kúrò nídìí tí Ọlọ́run bá ò fẹ́ kó jẹ́ kí wọ́n lè ná àti jàjàbọ́ kúrò lọ́wọ́ ṣẹ̀tọ́n eléyìí tí ó ń dẹ̀ ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ lónìí à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ nípa àti ìpalẹ̀mọ́ èyí tí àti máa bí ọlọ́run máa ṣègbìyànjú láti ṣe kòńgẹ́ òru Laylatul Qadr òru ńlá òru abiyì òru tí ọlọ́run bá ròyìn rẹ̀ nínú Al-Qur'an wípé fiha yufaraqu kullu amrin hakim. òru tí ọlọ́run bá tètè máa ń ṣàǹfààní fún àwọn ẹrú rẹ̀ láti kó fún wa ní ìgbàláàyè pé tá a bá ṣe kòńgẹ́ òru yìí o àwọn alámọ̀rẹ́ wa ọlọ́run bá tún bá wa tún tò sí dáadáa lórí àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ afa wa kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n afa àwọn àwọn olùmọ̀ sheikh ibn al-Qayyim al-Jawzi ilé tí wọ́n ṣe ọmọ kí o sheikh ibn Taymiyyah wọ́n kọ tírà kan tí wọ́n pè ní Shifa'ul Alil fi tí wọ́n fi sọ̀rọ̀ nípa ahkamul iwa al qadar wọ́n ṣàlàyé ń bẹ nípa àkọọ́lẹ̀ ìtọ́lọ́wọ́n bá ti kọ lórí àwọn ẹ̀dá yóò tiẹ̀ lè máa yí padà jẹ́ kọ́dàrú wa ṣó ti wà stable tí kankan ò lè ṣe wọ́n á ní wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn kan wà èyí tó wà ní láhìl máfòsì lọ́hùn kò sí nǹkan tó lè ṣe lé yẹn ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé ilé yẹn kì í ṣe ní láhìl máfòsì pátápátá lọ́hùn ló wà ìyẹn wà lọ́wọ́ àwọn màlẹ́kà ọlọ́hun tí ó jẹ́ pé ọlọ́hun máa tún náǹfààní àti fún wa nígbà láàyè láti pé tá bá bẹ òun ọlọ́hun ọba o ìyípadà máa dé ba yẹn ní tí àdúà tó lè tuntun ṣe nínú àlámọ̀rí ẹ̀dá ọ̀rọ̀ tí náà tó pokúlùmọ́ṣú tẹ́ bẹ̀rẹ̀ sí dààmú tí ò yé yín sí kí lẹ fẹ́ ṣe tẹ́ bá ń torí ẹ̀ tójú bọlé tán tún ń gba owó lọ́wọ́ yín tán tún ń gba yín táwọn kan tún ń fi yẹ̀pẹ̀ ṣeré fún yín tán ní táwọn rí sí leléyìí àbí táwọn kan wá ranjú mọ́ àwo tán ń parọ́ àbí tán fi kàgbé kuraani fún yín àbí tí wọ́n tán kankan lá fún yín ẹ̀yin ò nídìí gbogbo wàhálà yẹn wọn bá ń tẹ́yìn kàn nídìí ni pé ẹ lo opportunity inú oṣù yìí ẹ lo opportunity inú àwọn òru yìí ẹ̀yin ẹ fi bẹ ọlọ́run pàápàá jùlọ irú òru òní yìí náà jẹ́ kan nínú àwọn òru táwọn ẹbí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe wá lójú kòkòrò láti máa tún ṣègbìyànjú gan-an nínú ẹ̀ àwọn òru odd number àwọn ọjọ́ tí ò ṣe gé sí méjì twenty one twenty three twenty five twenty seven àti twenty nine nínú èyí tó gbẹ̀yìn nínú oṣù Ramadan òru òní dẹ̀ ni òru twenty third of uh, this month tá a gbọ́dọ̀ ṣègbìyànjú twenty eh, four twenty eh, third Ramadan èyí e Ramadan nígbà tí ilẹ̀ ń ṣú báyìí Ramadan one day twenty two tún túmọ̀ sí pé òru tá a fẹ́ mú òru ló máa ń ṣíwájú ọ̀sán òru ta fẹ́ mú yìí náà ni òru ta fẹ́ fi bọ́ sí rọmọdọ́nù tó fi máa di twenty three ká wá ṣe ìgbìyànjú ká bí ọlọ́run kọ́lọ́n kó fi wá ṣe kàn gẹ òru lẹ́yìn kọ́dìrì ó pàtàkì púpọ̀ kéèyàn kó bùkátà rẹ̀ síwájú ọlọ́run kéèyàn bẹ́ẹ̀ lọ́n àlékún iman àlékún ìdúróṣinṣin kí tiẹ̀ gan nípa tó lára ń ta fẹ́ tún mọ̀ nípa òru Laylatul Qadri kí náà fani rẹ̀ gan ọlọ́run bá sọ fún wa ní Al-Qur'an wípé. Laylatul Qadri khayrun min alfi shahr ọlọ́run bá ní òru lẹ́lẹ́tìrì kọ́dìrì ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ o hmm. ẹgbẹ̀rún oṣù kẹ̀dẹ̀ nígbà táwọn olùmọ̀ ṣe gbìyànjú wọ́n jẹ́ ká mọ̀ pé ntọ́lọ́run bá ń sọ fún wa bí ni pé ìjọsìn tíyàn bá ṣe nínú òru kan ṣo nínú oṣù Ramadan yìí ìjọsìn yẹn ládá tíyàn máa gbà ń bẹ̀ oríire tíyàn ṣe ń bẹ̀ ó ní agbára ó ní kìmí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ ọlọ́run ju ìjọsìn tíyàn bá ṣe fún one thousand months one thousand months yìí kẹ̀dẹ̀ rí tabáníkà yẹ̀ wò àárí pé ó ń kú sí eighty three years plus eighty three years plus subhanallah téèyàn bá ṣe jọ́sìn ìjọ kan ṣo èèyàn bẹ ọlọ́run èèyàn faragbolẹ̀ fọlọ́run èèyàn rẹra rẹ̀ ńlẹ̀ fọlọ́run èèyàn wá ṣe kó ń gẹ̀ ìyọnu ọlọ́run bí ìgbà téèyàn ṣe jọ́sìn eighty three years kódà tó tún wá lọ́lá jù lọ pàápàá ẹ̀rí pé oríire ńlá ni to eléyìí ni sànà bisala sàlà náà tún jẹ kámọ nínú hadith rẹ. man qama laylatal qadri imanan wa ihtisaba gufira lahu ma taqaddama min dhanbihi. hadith yìí alimam al-bukhari àti imam muslim ni wọ́n gbà wá anabi nsọmbẹ wípé sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tí ó bá dìde ní òru Lailatul Qadri tó ṣe kòńgẹ́ rẹ̀ tí ó sùn gbàgbé tí ó sàsùn wàtọ́ ẹran ara ń wa ẹ ràn ara yín lọ́wọ́ nínú òru yìí ẹ wa ká bára wa sọ̀rọ̀ ká pera wa ká àsìsì ara wa ẹni tí wàhálà yẹn bá pọ̀ jù lọ́sàn-án ẹ jẹ́ á ṣèrànlọ́wọ́ fún bóyá kò lówó lọ́wọ́ ni káwa tiẹ̀ ra ká àsìsì ẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn yìí ń ta bá ní ká fún kó máa jẹ́ kó má jẹ́ kí wàhálà tún pọ̀ jù ọ̀kadà ló ń gùn ni mọ́tò ni ìdààmú iṣẹ́ kan ló lọ́ ń ṣe ni tó fa tó fi ń jọ rẹ̀ mọ́lẹ̀ lóru tí kì í fi ń dáǹfààní àti dìde ńlẹ̀ ah torí pé tíyan bá subhanallah anabi ni. albijaman qama laylatal qadri imanan wa ihtisaban. ẹni tó bá ṣe kóńgẹ́ òru lẹ́yìn kọ́dúrì tó dìde ń bẹ̀. imanan wa ihtisaban. tó dìde pẹ̀lú iman. tó dẹ̀ tó dìde pẹ̀lú ẹni tó ń rokan pòun fẹ́ fi sin lọ́hùn. gufira lahu ma taqaddama min dhanbihi. anabi ni ọlọ́wọ́n bá forí gbogbo ohun tó ti ṣẹ̀ lẹ́yìn sẹ́yìn lẹ́ṣẹ̀ ọlọ́wọ́n bá forí rẹ̀ jí. eléyìí jẹ́ pàtàkì nínú ta gbọ́dọ̀ mọ̀ táfi ń sọ fún wa náà ní gbogbo ìgbà wípé àní à ń fẹ́ ṣe kò ń gẹ òru lẹ̀ láti kọ́dìrì kí n ṣe tíyàn máa ń fàsìkò tíyàn máa rà àsìkò láre fún kí n ṣe tíyàn máa lọ ń jókòó jókòó ìranù fún kí n ṣe tíyàn ń tẹ àpòwé fún kí n ṣe tíyàn máa ń mú déètì kalẹ̀ pé ọjọ́ ni tiwa ọjọ́ kan ni tàwọn alágbájá tẹ wá ń wéṣẹ̀ àsìkò àwọn èèyàn ẹ tún wá ń kọrin ẹ̀ ń jó ọ́ ní kílẹ̀ ń ṣe ọ́ ní àwọn onílẹ̀ ah ìyá dẹ̀ wọ́n á fa àwọn èèyàn rẹ̀ ní báyìí pé ah, àwùjọ tá a ní làákàyè púpọ̀ báyìí náà kọ́nà dẹ̀ tún ṣe wá ń gbé mọ́ra rárá o rárá rárá kò dẹ̀ sí àtẹ láàárín bídíà bídíà náà ni bídíà ń jẹ́ àdádálẹ̀ ni ẹ má jẹ́ àyìn fara wa nínú orú nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ tí wọ́n bá ti fi lè pè yín tí wọ́n ní kẹ́yìn invitation wọn yẹn ẹ má lọ. á fẹ́ fi ń ṣalága àbí kí fi ń ṣe ọkàn fi ń ni bàjọ́ sí ni. naam دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة anabi sọlọ sọlọ ń sọ fún ọ sọ ha bá ń gbàtọ Ramadan dé lójú ayé wọn pé a oṣù ńlá yẹn wọlé wá báyìí o ṣùgbọ́n nínú oṣù yìí. fihi laylatun. òru kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. khayrun min alfi shahrin. arábìnrin ó ní ọlá ju ẹgbẹ̀rún oṣù lọ. man hurimaha faqad hurima al-khayra kullahu. arábìnrin ah, ẹni tó rù yìí bá bọ́mọ lọ́wọ́ ah, gbogbo oríire lọ́n ló ti jábọ́ fún yẹn. Ah, nǹkan òfò ṣi ẹni yẹn. man hurimaha ẹni tó ọlọ́run bá wa ní kó ṣe kàn ń gẹ́ òru yìí ah gbogbo rere lórí eléyìí náà ti ṣe. wala yuhramu khayruha illa mahrum. ọ̀rẹ́ yìí kò wá ní fu ẹnìkan rú àyàfi kó yẹ pé ẹni tó yẹ pé òun gan kì í ṣe ẹni eré náà tẹ́lẹ̀ tó tẹ̀ tó sórí rẹ̀. wala yuhramu khayruha illa mahrum. ẹgbẹ́ nǹkan tí kan nínú àwọn afáwa àgbà alimami alhafiz ibn hajar al alimami ibn hajar al àwọn náà sọ nínú al wọn síra nígbà tí wọ́n ṣàlàyé nípa. ba'da an dhakara sittata wa arba'ina qawlan fi ta'yiniha. wọ́n mú àwọn ọ̀rọ̀ tí ò dín ní forty six wá nípa ọjọ́ wo gan-an pàtó òun náà ni ọjọ́ tí ó yẹ kí a máa wá ọ̀rọ̀ lásán. wà á rújáhùn ha annaha fil wítìrì minal ashiri awakhiri. wọ́n wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé tó tẹ̀wọ̀n jù náà ni pé ká máa wá sínú àwọn odd number àwọn odd numbers nínú àwọn ọjọ́ yẹn àwọn ọjọ́ tí ò ṣe pín òun náà láti kálẹ̀ ẹ̀ka yẹn ní àwọn twenty first twenty third twenty fifth twenty seventh twenty ninth so àwọn ọjọ́ yìí pàtàkì púpọ̀. wà á rújà ìdálẹ̀ jùmùhúrì lẹ́yìn ìlàtú sábìrin wa ìṣirí. ṣùgbọ́n àlè máa láǹfààní àti gbọ́ nínú àwọn ọ̀rọ̀ ilé tí ẹnu tún kò jù lórí rẹ̀ tààrí hadith omi ti àfàwà gbàgbé lábùnà masin rẹ̀ radiyallahu ta'ala ọdí twenty seven yẹn gangan nínú oṣù Ramadan ẹnu kún kókó gan pé ọjọ́ òru lẹ́lẹ́tìlì kọ́dìrì ni ṣùgbọ́n àní dúró lórí yẹn nìkan látàrí pé ànábì ò padà lámọ́lẹ̀ ẹnu kan kún lọ́pọ̀lọpọ̀ ni tó kádẹ̀ kún fún ọlọ́run kí làdúrà tá a máa máa ṣe. ìyàwó Aisha béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam. radiyallahu ta'ala anha. ó ní téèyàn bá ṣe kòńgẹ́ òrò láti kọ́dún yìí àdúrà wo ni kéèyàn máa wá ṣe láwọn ọgbà náà. kúlù fi hàn anábìrin tí wàá máa sọ wípé aláhùnmá. kúlì aláhùnmá innaka àfọwọ́n tuhibbul afwa fa'fu anni. aláhùnmá innaka àfọwọ́n tuhibbul afwa fa'fu anni. ẹ̀yin àfa àwọn ẹ̀ bá a sínú ìwé fáwọn èèyàn ẹ̀yin mọ́ mi kọ́ sínú ìwé ha fáwọn èèyàn ní jùmọ̀ àfa àwọn èèyàn ní ní mọ́sálásí. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ọlọ́run wọn náà bá tí o máa ń ṣe àmójúkúrò fún mi ó dẹ̀ nífẹ̀ẹ́ kó máa ṣe àmójúkúrò ṣe àmójúkúrò fún mi o àǹbí ọlọ́run bá kó jọ ó gbélé ní ìjọsìn fún wa wọn kàn àdúrà bídíà fáwọn èèyàn ìtàn náà bẹ̀rẹ̀ kọ́mẹ́ndì yìí náà ti tó o àyè gba súnà kò sígbà láàyè fún bídíà àǹbí ọlọ́run kó má ṣe ṣàánú wa subhanakallahumma wa hamdik ashhadu an ilaha illa ant أستغفرك وأتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀lú ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú ẹ pàdé àwọn ìmáàmù wa ní jumah ní aago kan àbọ̀ sí aago méjì bákan náà.